إنا بجلالنا الآيات فيها على إذا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشار الهمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أدوك الله سبحانه وتعالى عند الله باقبال فكيف فان محمد صلى الله عليه وسلم àtàwọn sọ́hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rí tí wọ́n tẹ́lé tó fi dàkókò sí àtàwọn tó máa tẹ́lé jíjọ́ gbogbo alkiyama a ń bẹ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kúkà ánàkùnrin tí ó tẹ́lé ànẹ́bí àmbẹ̀ Allah subhanahu wa ta'ala kọlọ̀bà kọjọ kó bá wa ṣe ní ọrùn láti bá báyìí di parí rẹ̀ àwọn ìjọsìn èyí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí kó fún wa ṣe ń bẹ̀ oṣù alábárkà ni albárkà rẹ̀ náà kọlọ̀bà kọjọ kó àmbẹ̀lọ́bà lásán àtàrà gbogbo tọ́lọ́wọ̀n sọ ìntọ́lọ́wọ̀n gbàlérò fọ́lọ́mọ́jì ọ̀tẹ̀nuwa jáde àdẹ̀bẹ̀lọ́bà lásán àtàrà bàbá bá ṣe wá ṣe àlàyé rẹ̀ kí ọlọ́wọ̀bà lásán fáwàtá mọ́ sọ àti àwàtí a máa gbọ́ àbẹ̀lọ́bà

أعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا محمد إلا واتبعنا Ìtí Allah Subhanahu wa ta'ala tó sọ fún wa nínú ayá yìí, ní tí ń ká ànábì rẹ̀ ní àṣẹ, nípa pé fún ẹni ara rẹ̀ ní sùúrù, ṣe sùúrù مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه تسروا máa bẹ máa bá ṣe àwọn tí wọ́n ń pè ọlọ́wọ̀n ọba wọn tí wọ́n ń ṣe ìrántí ọlọ́wọ̀n ọba wọn ní àárọ̀ ni àkọ́kọ́ ọ̀sán àti ìparí ẹ̀ ní ọwọ́ rẹ̀ lẹ́ni táwọn yìí wọ́n sin ọlọ́wọ̀n ọba wọn yìí yuriduna wajha lẹ́ni tí ń kan orí ọlọ́wọ̀n ọba

الضلال والعجز يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره آه، شيخ وائل بن كثير رحمه الله wọ́n ni iblis ma'al ladina yadhkuruna Allaha wa yuhallilunahu ó ní jòkó ma bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ìrántí ọlọ́run ọba tí wọ́n ń ṣe la ilaha illallah tí wọ́n ń ṣe alhamdulillah tí wọ́n ń ṣe subhanallah tí wọ́n ń gbé ọlọ́run ọba tóbi wọ́n wá ń pè lọ́sàn lóru wọ́n ni ìtumẹ̀ náà ni sàwáàun káánú fòkọ̀rọ̀ àwọ̀ àgbìyà bóyá wọ́n jẹ́ mẹ̀kúnnù ni àbí wọ́n jẹ́ ọlọ́rọ̀ ni olóòsí ni wọ́n ni olówó ni wọ́n ni máa bẹ pẹ̀lú wọn bákan náà àkùyá àwùkánú àwọ̀ bọ̀ àfà àkùyá á àwọ̀ bọ̀ àfà bóyá wọ́n jẹ́ alágbára ni àbí wọ́n jẹ́ ọ̀lẹ ni àwọn yìí a kí ọmọ bẹ pẹ̀lú wọn tí wọ́n sàti jẹ́ ní kí ń ha nẹ́zẹ̀lá ti fi aṣírọ̀fì Quraysh ayà yìí sọ̀kalẹ̀ lọ́dọ̀ ó sọ̀kalẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ ní abì nínú àwọn Quraysh ni àwọn ẹni abì nínú àwọn Quraysh láyà yìí sọ kalẹ̀ kí ìnà tó lábú min an-nabiyyi sallallahu alaihi wasallam an yajlisa ma'ahum wahda ìgbé àwọn ẹni káàkiri ọmọ bẹ pẹ̀lú wọn ẹ́n kọmọ bẹ pẹ̀lú ẹlùmí wala yujalisuhum bizdu'afa ashabihi àwọn aláìní nínú àwọn sọ̀hábà rẹ̀ kọmọ ma bẹ pẹ̀lú ẹ̀ gẹ́bí Bilal Ammar Suhail Khabbab Ibn Mas'ud kọ́sà ma bẹ pẹ̀lú àwọn ọlọ́rọ̀ onípò alágbára yìí wọ́n ní erélé ìní àyà yìí sọ̀kalẹ̀ lórí nígbàtí wọ́n wà nǹkan lọ́dọ̀ àníbà Muhammad sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ó wá sọ ní al-An'am قني ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه má ṣe lé àwọn tó yẹ kí wọ́n ń pe Ọlọ́run ọba wọn lọ́sàn lérọ̀lẹ́ lọ́sàn lálẹ́ yùrìdú na wájá wọ́n wá ń torí Ọlọ́run ọlọ́run bá pa ànẹ́bì láṣẹ pẹ̀lú ṣe sùúrù máa bẹ pẹ̀lú àwọn ẹni yìí ìṣẹ́nire lẹ́sà eré yìí ṣe pàtàkì ara ń tà ń kọ́ níbi ayà yìí nìyẹn Allah subhanahu wa ta'ala ń sọ ní suratul Kahf yìí ولا تعدون إلا تعملون تريد زينة الحياة الدنيا ولا تطع من أرسلنا خلفه عن ذكرنا واتبع هواه وكان Naam, hadith náà gbé ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wá látọ̀dọ̀ ibn Abi Waqqas ó ní kúnnà ma'a an-nabiyyi sallallahu alaihi wasallam sitta nafarin ó là ń bẹ pẹ̀lú àníbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí Islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwa mẹ́fà láwà pẹ̀lú ẹjọ́ náà lọ́hùn nínú فقال المشركون للنبي صلى الله عليه وسلم قل يعني أوان مشركون لو صفان نبي محمد صلى الله عليه وسلم اطرد أغلى لا يترسول عليه ipe àwọn wọ̀nyí ipe lé wọn láyẹ̀ tẹ̀rì únà àlèyà tí wọ́n ní máa láyà sáwà àwọn mùsùlùkúùnì wọ́n ń fẹ́ kànẹ́bí ó lé àwọn sọ̀hábà torí pé àwọn wúra wọn pé onípò làwọn wọ́n wúra wọn ikọlọ́lá ní àwọn wọ́n rò wípé àwọn mẹ̀kúnnù náà mọ̀ bá wọn fi àwọn jọmọ jòkó papọ̀ káàbàtẹ̀ láwọn tó àfà nẹ́bí eléyìí à ètè ní eléyìí ní wọ́n jẹ́ tó rò tó táwọn bá wọ́n kẹ́ ogun tàbá tẹ̀fẹ́ kọ̀nsídà tó ń wí àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ yóò ní jẹ́ ká gbọ̀ọ̀gbọ́ àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ yóò ní jẹ́ ká wà pẹ̀lú ẹ wọ́n wá wá lọ́sọ̀dọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní pé kó lé àwọn yìí ẹ̀ ó tòrò dọ̀ áhù láyẹ̀ tẹ̀rẹ̀ òun àrẹ́yìnà tí ó fi ní máa Ibn Abi Waqqas ó ní ana ó وابن مسعود ابن مسعود ورجل من أذيل وبلال ورجلين أني نسيت اسمهما فوقع في نفس النبي صلى الله عليه وسلم ما شاء الله أن يقع أني àwọn táwọn bẹ pẹ̀lú àníbì ló kàí ó ní bí wọ́n ti wá ń wá lọ́tọ̀dọ̀ àníbì yìí pé kó fi àwọn ẹlẹ̀ ẹ́n ó bọ́ sẹ́mi àníbì náà ní tó bọ́ sẹ́mi àníbì ní tọ́lọ̀ fẹ́ kọ́ bọ́ sẹ́mi rẹ̀ ọ bọ́ sẹ́mi ẹ̀ Ah, bọ́lọ̀n ti sọ́kalẹ̀ yẹn pé wàlá tàtàrùdì lẹ́dínà da ẹ̀rìnà rọ́bàhún bilgadati wà láṣí yìí dúnà wájìhá wàlá tàtàrùdì lẹ́dínà da ẹ̀rìnà rọ́bàhún bilgadati wà láṣí yìí dúnà wájìhá ọlọ́wọ́ Allah wá ń sọ wípé mọ́ṣe lé àwọn tí wọ́n ń sin ọlọ́run ọba yìí àwọn tí wọ́n ń ṣe ìrántí ọlọ́run ọba yìí àwọn tí wọ́n ń pe ọlọ́run ọba yìí lọ́sàn lóru ẹ́ bẹ́ẹ̀tẹ̀ sí jẹ́ mẹ̀kúnnù má ṣe fojú tí wọ́n mọ́lẹ̀ wọn dànù torí àwọn ọlọ́rọ̀ táwọn rò pé tó bá lé wọn dànù àwọn fi gbà Islam fúdé lẹ́yìn táwọn náà bá ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń sin ọlọ́run ọba nìkan ṣoṣo tí wọ́n fẹ́ bọ́ kún ìgbàgbọ́ wọn tí wọ́n ń sin ọlọ́run ọba pẹ̀lú lànà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ò rìn lànà bídíà táwọn kan bá ń wá wà ilé ẹmọ́ bọ̀ wá owó ń bẹ lọ́dọ̀ ti wa ọrọ̀ ń bẹ lọ́dọ̀ ti wa sáfà àwọn ìyẹ́lẹ̀ àwó torí ọlọ́run bá níjà tí wọn torí pé àwọn tọ́lọ̀ ní káwọ́ bẹ pẹ̀lú láwọn lódodo wọn ò bá mọ́ ní wéètì láwùjọ àti ìmọ̀nà ń bẹ lọ́dọ̀ wọn ìmọ̀nà jówó lọ yọ́nà ọlọ́run ọba jówó lọ yẹ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún àníbà Muhammad sallallahu alaihi wa sallam nígbà pé kó mọ́ dáwọn lóhun wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi yuriduna wajha ولا فيها ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره àǹfààní tá máa wá ṣe lábẹ́ àyà yìí òun náà ni asúhìbàtò sọ́ọ̀lẹ̀hà ìbá àwọn ẹni dáadáa ṣe tó bá fẹ́ báyàn ṣe ní fáwọn ẹni ọlọ́run àwọn èèyàn gidi

àtútún gbìyànjú pẹ̀lú wọn kódà tó bá nílì kankan gbà ń bẹ̀ tó ju pé ọ̀sá ń báwọn ẹni rí rìn lọ ibi táwọn ẹni bá wà òun náà làwọn ẹni ń jẹ sí eléyìí ní nǹkan tí àyà yìí ń kọ́ wa ọlọ́run ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní máa fẹ́mì ara rẹ̀ sùúrù ṣe pẹ̀lú wọn òun ní kí ni ó bìkẹ́sìrọ̀ ti dùá wàmùdáwàmà ti bíkẹ̀ òun pé ń kọ́ wa nípa pé ìwọ tó bá ń jẹ́ mùsùlùmí ó dùn nímọ̀ ìmọ̀ ṣàdúà ìmọ̀ bẹ ọlọ́wọ̀n ọba ìmọ̀ dún nímọ̀ ìṣèrántí ọlọ́wọ̀n ọba àti ìdún nímọ̀ ìpípọ̀ ládùà àti kíyàn máa dún nímọ̀ ìṣèrántí ọlọ́wọ̀n ọba tí Allah subhanahu wa ta'ala tó ní kákámọ́ jọ wọ́n ẹ́ àwọn èyí àwọn òní sí ìrántí ọlọ́wọ́n ọba kò ní pọ̀ lẹ́ni tí ó mọ̀ sí ìrántí ọlọ́wọ́n ọba kódà àwọn tẹ̀lé mẹ́ṣe rárá torí náà kọ́ àwọn tí ń sí ìrántí ọlọ́wọ́n ọba yìí òun náà ni Allah subhanahu wa ta'ala ló ní kí a bá ṣe bákanáà ìdá àṣẹ́ta mọ̀nínà ni fọ́pùpì láwọ́ mọ̀wọ́dẹ̀ táwọn àṣírọ́ tó bá ń bá mú mi ṣe jí ìfẹ́ àti máa bọ̀wé tí kò mọ̀ wà lẹ́mí ẹ̀ àwọn nǹkan ìṣẹ́tọ́lọ́wọ́ ọba tó wà pẹ̀lú ẹ̀yìn òun ni jí kó mọ̀ gbówọ nínú kí wọ́n mọ̀ fi ṣe dáadáa pẹ̀lú ẹ̀ nítorí pàtàkì lọ́dọ̀ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ yẹn ọwà mọ̀ nífẹ̀ẹ́ ọmọ sàpínlẹ̀ àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó jẹ́ pé ìwọ̀ ọmọ ènìyàn ni yàtọ̀ fún tí yẹn ti bẹ̀sí ìyẹ́ mọ̀ sàmójúkò fún lábàlábẹ̀ yẹn ìyẹ́ ni sùúrù tó já tọ́lọ̀bà lásán àtàlápá alátẹ̀jáyà pé wájúwẹ̀rẹ̀ náfsà kama àìlẹ̀bí wọ́n ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا nínú àǹfààní tátùmọ̀ ṣe ń bí àyà yìí ni pé oríire ṣe pé à ń báwọn ẹni tó wà nípò ẹni ó wà níjọba a ń bá wọn ṣe kọ́dá iye sẹ́nìtì báyìí ní ọ̀rẹ́ ọ̀hún kọ́dá gọ́ọ̀nà gan ibíbà yìí ní kí wọ́n wá ń ṣe wíkẹ̀dì ẹ̀ èmi àti ẹ̀ lájọ́ mọ́ra àti lọ sí London tó bá di next week eléyìnwò èṣe ríire ọwà pẹ̀lú ìmọ̀ báwọn olówó ṣe ìmọ̀ báwọn ẹni tó wà nípò ṣe ìní àwọn èèyàn nínú àwọn tó wà ń jọba ìyíwò èsòfin ríire èso ríire àwọn ìjẹ́ oríire ìnáàmà the rọ́bọ̀kọ̀tì dì òun náà ni ìbẹ́ni tó lẹ́sìn ṣe ẹ́ yuriduna wajha Allah tí wọ́n gbèrò àti ṣe tọ́lọ́wọ́ ọba àwọn tí ó wà nípò tí ó wà nípò ìbá wọn ṣe kọ́ lórí rẹ̀ àtíyàn bá ń sọ pé àwọn ọ̀rẹ́ ti ẹ̀ńgbà tó ń bá ń sí wọn àwọn olówó ní bẹ nínú wọn àwọn oníkò ní bẹ nínú wọn ìyẹn kọ́ ń pè lórí rẹ̀ ìdí wọn ń pè lórí rẹ̀ ni ìbá wọn ti ń sin lọ́wọ́n ọba tí wọn ò gbèrò kankan àti torí ọlọ́wọ́n ọba náà wọ́n ti ń sin ìbá wọn ṣe òun ni ìdí wọn ń pè lórí rẹ̀ náà bákan náà ìbáwọn èèyàn dáadáa ṣe ní tí èèyàn bá fẹ́ wá àwọn èèyàn láti bá ṣe àwọn ẹni tó bá ń sin lọ́wọ́ ọba ń torí tọ́lọ́wọ́ ọba a mọ́ mọ́ nítorí kíni nítorí ọ̀rọ̀ ǹsọ́ ń jọ́ mi ìgbésẹ̀yàn ń jọ́ mi yọ́mọ̀ ju ìgbá ọ́rà pé ẹni kéèsì púpù làwọn èèyàn tẹ̀sí fẹ́ gbà á o ní táwọn ẹlòmí ń wá tí wọ́n fẹ́ fi yí ọ̀rọ̀ Ọlọ́run ọba padà òun ní pé à bó làwọn èèyàn ó ṣe gbàṣẹ ẹ̀ àtàbá nípa gbé bọ́lọ̀ ṣe gbé yìí lérò ń gbàṣẹ òun làwọn òyìnbó àwọn afẹ́kọ́ gbé kalẹ̀ káàfẹ́ káwọn èèyàn gbà ah, tí wọ́n bá wá gbangba àwọn àníkúrí àwọn èèyàn yóò dòdó padà eléyìí òun ni nǹkan tí a tún káǹfàní níbi ayà yìí ìpé ìrìdú na wájú àmbá òun náà ni alìmọ̀kùlìsí àwọn tó yẹ pé wọ́n ń wá ojú rí ọlọ́run wọn ò gbèrò kankan fi ojú rí ọlọ́run ọba àwọn yẹni ọlọ́run bá pa aláti pé wọ́pẹ̀rẹ̀ náà sáka máa ilẹ̀ lẹ́dí ní ẹ̀dẹ̀ ìrìn àrọ̀báhùn bí lọ́gbàdá àti lọ́gbàdá àti wà sùúrù tọ́lọ́wọ́ bá ń sọ fún nẹ́bí níbi báyìí òun náà ni asọ́bùrú alátọ́ àtìlá ìṣe sùúrù níbi ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá ìyẹn ni ìmámù wa Sa'di rahimahullahu ta'ala òun làwọn fi tú pé ìrìn sùúrù tọ́lọ́wọ́ bá ń fà nẹ́bí láti ẹni báyìí sùúrù ìṣe sùúrù asọ́bùrú wọ́n ni wàhúwà àádá àníwá ìsọ̀rọ̀ òun ló ga jù nínú sùúrù tí rí nígbò nírànràn sùúrù tọ́lọ̀ ní ká ṣe òun náà ní dìgbò ogbò sùúrù yóò gbò pé torí pé tí ẹ̀ bá ti sùúrù lórí pẹ̀lú tọ́lọ́wọ́n ọba láti mẹ́sẹ̀ ọlọ́wọ́n ọba ìṣe sùúrù alàlà àkùbẹ́rì ni mo àjìmá lórí àwọn kọjá ìtọ́lọ́wọ́ bá kọ tó wá ń nira ẹ̀yìn bọ́yá nǹkan tí ń bà wá ní jẹ́ ní tó ti dọ́wọ́ wá ní dáadáa tó bọ́ àbábúrú tó ṣẹlẹ̀ tó wá dùn wá èyí sì sùúrù ni èyí nítorí tí nǹkan ṣẹlẹ̀ síyàn bí ó retí yàn wọ́ ò tí bọ́ sí àbí ìtí ń bọ́ àbá burú tí yàn fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí yàn ṣẹlẹ̀ yóò ṣe sùúrù ni yóò gbára lọ́lọ́wọ́ ọba yóò fara dá yóò mọ̀ wẹ́sàn níwájú ọlọ́wọ́ ọba yóò yọnú sí tọ́lọ́wọ́ ọba kọ fún kò ní faraya kò ní sọ̀sọ̀kúsọ kò ní ṣeré sá àwọn onírànràn sùúrù ni àmì tó ga jùlọ àwọn sùúrù ta sọ yẹn òun náà ni asọ́bùrù àdàtọ̀ àtìlá ìṣe sùúrù lébi ìtẹ̀lé ti Allah subhanahu wa ta'ala ah, bákan náà ìwá ṣe sùúrù láti báwọn ẹni rẹ̀ rìn ní àwọn asìdájì sàbẹ̀ alàlẹ̀ àmàlẹ̀ sàbẹ̀ ìṣe sùúrù láti báwọn ẹni rẹ̀ rìn nínú àwọn okùnfà tó tóbi tọ́lọ́wọ́n bá máa ń lò ní sábà bí àti fi ẹsẹ̀ yẹn múlẹ̀ láti lè ríṣẹ́ láti ìpè láti wà pẹ̀lú àwọn ẹnire kọmọ gúnríkó lọ́dọ̀ wọn ẹ́ kọmọ lọ sọ́dọ̀ àwọn táyé ń bẹ lọ́dọ̀ wọn kọmọ lọ sọ́dọ̀ àwọn onípò láti lè fà wọn ẹni dáadáa lẹ̀ fún délé yìí ẹ̀kọ́ náà lọ́lọ́run kọ́ wa níbí báyìí ìpè àwa náà gbogbo ń tábà lé àwọn ẹni tábà bá rìn kárí pé ẹnire ni wọ́n olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹni dáadáa ni wọ́n ẹni tó kàtọ̀ lọ́wọ́ ọba fún ni wọ́n ẹni tí ń sin lọ́wọ́ ọba ni wọ́n ká mọ́ gúnrí kú lọ́dọ̀ àwọn ènìyàn tàbá ti dé pàbá wọn tàbá ti dé lépa bá wọn káwò ṣe sùúrù láti bá wọn ṣe wáṣù bèèrè náà sàkà máa Imam Nawawi rahimahullah ó ní sadiqul insan wa muhibbuhu huwa man sa'a fi imarati akhiratihi ó ní tí ó jẹ ọ̀rẹ́ ọmọnìyàn tó yẹ kó jẹ ọmọnìyàn ọ̀rẹ́ ọmọnìyàn olólùfẹ́ òun lẹni tí ń lọ tí ń bọ̀ pé bó làlùkìyà mọ́yìn ó ṣe dáa wà ní àdìdà dáàlìkà ìlànà fèsì dùnìyà kódà tó bá rí pé èèyàn bá jẹ́ sábà bí àti jẹ́ tí àti rọwọ́ yàn láyé mú yóò dìkù lápẹjúwe bí ẹ̀ ń sin ọlọ́run ọba nígbà míì àwọn nǹkan kan ń bẹ ló fi ilẹ̀ torí tọ́lọ́wọ́n ọba bóyá sẹ́ni wọ́n jẹ rìbá mẹ́ bóyá bísínẹ́sì kan ni haramu bẹ́ẹ̀ ọwá ń fi ilẹ̀ torí tọ́lọ́wọ́n ọba ọbẹ̀ ènìyàn ma káǹtẹ̀ pé tó bá yọ wípé abádẹ̀ ṣe kì ní ìyọ́yọ kí owó ti pọ̀ jù báyìí lọ lérò ń ọlọ́ọ̀bà lásán ní òdìí àmọ́ mi nìyẹn jọ mi yóò káńtì ẹ̀ pé á ah, bàbádẹ̀ ni ọ̀yẹ̀ bá ti dolówó bàbádẹ̀ ṣe iṣẹ́ yìí ni ọ̀yẹ̀ bá ti dolọ́ra àmọ́ ọlọ́run ọba ní ẹ́ lòun bẹ̀rù ó wá fi àwọn nǹkan yìí lẹ̀ wọ́n ní nítorí ẹ̀kọ́ jẹ́ ọ̀rẹ́ ọmọnìyàn òun lẹ́nu tó yẹ pé bálùkẹ̀yà mọ̀ ó ṣe dá lòun sáré kọ́dà báyìí pé ìfàsẹ́yìn díẹ̀ lè bá bá

الله سبحانه وتعالى نبي سبحانه بآياته واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه الله سبحانه وتعالى قف نبي لنفسه láti máa bẹ pẹ̀lú àwọn tí ń ṣe sùúrù láti máa bẹ pẹ̀lú àwọn tí ó ń sin ọlọ́run ọba nítorí títọ́ ọlọ́run ọba àwọn ẹni rí lọ́lọ́run ọba pa níbẹ̀rẹ̀ láti bó ṣe dá nẹ́bì dá tó òjú ànẹ́bì ilẹ̀ ẹ̀kọ́ bẹni ọba wùrin ìyẹn lámọ̀ sọ fún gbogbo ẹni yóò fi ọba ń dájà pọ̀ lénìí ẹgbẹ́ àwọn alágbájá wọn láti ṣe ẹmọ̀ tún wọn ṣe náà ni àwọn yóò dẹ̀ ṣe tàà ti gbà tó ṣe ọlẹ́mọ̀ tún wọn ṣe náà ni àwọn tí wọ́n fẹ́ tún wọn ṣe náà lẹ́sọ pé wọ́n bá wọn jà yìí torí rẹ̀ bá sọ tí ó dá tí wọ́n ti bẹ̀sùn bó wọ́n ṣe mẹ́sù kọ̀ dá àwọn èèyàn bó wọ́n sì ní ma gbàtànjẹ́ lára wọn torí náà kọ́ ẹni tí ó ṣe dá máa sọ fún ni pé àti eléyìí ṣe eléyìí ni nǹkan tí ọkọ̀ ànẹ́bì ní ẹ̀kọ́ yìí kó dúó lórí kí ni o lórí ìmọ̀ ìjọsìn ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹni dáadáa ni bẹ́ẹ̀ ní tàní dínà kọ́ wà nìyẹn ó ní àrọ́jùlọ àdàdí ni kọ̀lílì kọ̀líyàmdòrò àdókún máa yọ kọ̀lù ẹni mímọ̀ bẹ lórí ẹ̀sìn ẹni bá ń bá rìn tẹ́nì kọ̀kún wọ ẹni tó yorùbá náà sọ yorùbá ní àgùntàn tó bá bá jáàní yóò jẹ̀gẹ́ ìwọ tó bá fẹ́ ṣe bídí àmọ́bò ní bídí àní ìwọ tó bá fẹ́ di onízìnà àmọ́bò onízìnà ní ìwọ tó bá fẹ́ di amúgbómọ́bò amúgbó ní ọlọ́run bá lásán ata ti ó ti sàlàyé ó ti yẹ̀nà ní àmọ́ gbogbo èèyàn lọ mẹ́lẹ̀ tó bá fẹ́ dọ́rọ̀ rú nǹkan táwọn ń wá àbí ìbánisọ̀tẹ̀ láti gbé wọlé wọ́n wá yí òdòdó wó yí padà wọ́n ma pèrọ lódòdó kọlọ̀bà Allah subhanahu wa ta'ala ó láwá pẹ̀lú ogbo ìránù àti ìfẹ́nú táwọn ìwọ̀n kò kìlé ní ni wala tuti man aghfalna qalbahu an dhikrina ولا تطع من أغفلنا قلبه عن pé ọlọ́ni mẹ́ṣe tẹ̀lé àwọn tó yẹ pé ẹ́ àwọn ti sùn gbàgbéra and victory náà àwọn òfẹ́ ìsìnlẹ̀ tí àwọn ọlọ́run ọba máa wọn ò jọ ti fáwọn ọlọ́run ọba máa kìí sọ́nà tó tọ́ tó yẹ láwọn yìí ti tààtì náà ti jọ ti fọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sọ fà níbi pé mọ́tẹ̀lérú wọn yẹ́ kìí ṣe rú wọn yẹn òun ni ìwà nígbà Muhammad sallallahu alaihi wasallam ló tẹ̀lé ẹwọ ẹ̀kọ́ tó ń kọ́ nígbà Muhammad sallallahu alaihi wasallam àwa la lẹ́tọ̀ọ́ sí àti lóhun tí Ọlọ́run sọ yìí ẹ́ la lẹ́tọ̀ọ́ sí tọ́lọ́run sọ yìí jù ànẹ́bì gan lọ torí pé ànẹ́bì ọlọ́run ọba ní darí ẹ̀ ọlọ́run ọba ló fọ́nà máa ọlọ́run ló fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kéde yẹ́ yá wọn níbi ọlọ́run ọba eléyìí àbóṣe tòun àti bẹ́ẹ̀ ọwá ní máa bẹ pẹ̀lú àwọn tí ń ṣe dáadáa máa bẹ

tí ẹ bá jọ wà gan àìmọye irun ní ọmọ kọjá mọ́ náà lọ ó tó mọ̀ tàjíjọ́ ìgbà ẹlòmíì kọ̀ mọ́ tí mú tẹ́lẹ̀ nígbàtí bá wọn mú sí rìn ni wọ́n ń ra mọ́ọ̀tì fún ńgbọ̀ ya òun náà padà ń pèsè ẹ̀ ya irun díẹ̀ díẹ̀ ńgbọ̀ ya òun náà padà ń rà fún wọn sẹ́rí kó dé lérí burúkú nítorí sáni nítorí pé ń bá wọn lórí burúkú rìn wọ́n tó bá fẹ́ yẹ lérí rẹ̀ tó fẹ́ yẹ ní rẹ̀ ọmọ báwọn ẹni dáadáa ni

àwọn tí ó bí ọkùnrin bí sí alkiyama ni kò ma bá rìn ẹ́n rí ní pé ìwọ náà ọyẹ ni dáadáa pẹ̀lú báwọn ẹni dáadáa ni tó bá fẹ́ máa lékún ní ti dáadáa yẹn wà báwọn dáadáa ni gbogbo àwọn èèyàn burúkú kí o fi sílẹ̀ ẹwà rí gbogbo àwọn yóò

kò wá sí eléyìí ò sí nínú pé ìṣọwọ́ àwọn ẹni eré nìkan náà lámà fi alámọ̀rí gbogbo alámọ̀rí fi sọ́dọ̀ rẹ̀ ẹlùmí ń bẹ ẹnibú ni àmọ́ pẹ̀lú mọ́ bá ní wa àwá fẹ́ confusion ni kí no àbí kẹ̀kẹ́ bá ṣe wá òun náà láti lámọ̀gbá lámọ̀rí wa lọ bá ìbẹ́ pẹ̀lú rẹ̀ lábẹ́ pẹ̀lú rẹ̀ ní pé káwọn ọmọ pẹ̀lú ìtọ̀ lọ́wọ́ bá تدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن الله سبحانه وتعالى oni ẹ̀sùn tí lọ́sọ́dọ̀ ọlọ́run ọba bilhikma pẹ̀lú ọgbọ́n a fi ọgbọ́n pẹ̀lẹ́kùtù ìbálò pẹ̀lú dáadáa a fi bálò kọ́lọ̀pọ̀ bá jẹ́ kéfèrí pẹ̀lú àwọn ọ̀nà ìgbà tó lọ́n ti ní ká fi pẹ̀ àwọn èyí èyí wọn takura wọn àbáwọn ẹni tó fẹ́ máa bá jí tó fẹ́ máa bá ṣe tó fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayò rẹ yóò jẹ́ ní fi ṣe tọ́lọ́run ọba ni eléyìí ni nǹkan tí wọ́n ní níbi ká yá nǹkan ká dá padà ó lè bá kèfèrí ṣe lábalẹ̀ ilé láwọn ọ̀nà tó ń gbà dá tí ó sọ́nà tó mọ̀ yẹ̀yẹ́ ara rẹ̀ tó mọ̀ yẹ̀yẹ́ Islam tó mọ̀ yẹ̀yẹ́ súnnà ti sọ́nà gbáyìn ọ̀nà tó pé títàtẹ́ bá ń gbà nǹkan láwọ́ ara yìí tó mọ̀ kẹ́kọ̀ọ́ pé ah, àwọn èèyàn

sásìkò ìrún bá tó yíkóyé fówó ọmọ kírun tó bá rọ̀ lọ́rùn tó bá máa bá mú bẹ́ẹ̀ tí ó bá faramọ́ kó gbọ̀wọ̀ ní tí ó bá ní faramọ́ kó fi ọ́ sílẹ̀ ọba tó ní ọ́ òun ló pèsè òun ló ṣe fún tí ó fẹ́ fi jọ́rọ̀ rẹ̀ òun la lè fi yẹn délé kìí ṣe pẹ̀lú àtúwáfẹ́ ní sí pé a lè rọ́nà gbégbà àti kásàfẹ́ sí wálẹ̀ ẹlùmí ti ti ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó dẹ̀ ní anáyín daban ní abdìdì ibi tẹ́ bá fi ní tí yóò bá ní bẹ́ ẹlùmí ọlọ́run ọba rẹ̀ ti jẹ́ ah, ọlọ́run olè sàánù àfikún òun jẹ́ àrán ah, ọlọ́run olè sàánù àfikún òun dá ogun ẹ̀kọ̀ báyìí ọlọ́run ẹni yìí nìkan náà lẹni tó yẹ pé ọlọ́run rán sí òun àà ah, ó ah, ṣe mọ̀ bẹ́ẹ̀ kó tó mọ̀ yẹn kọ́ ẹ́ ọlọ́run ọba òun ní ọba tí ó tó gbára lé òun lọba tẹ́ kí á lé òun náà lọba tí ó dẹ̀ kí a máa sìn kò yẹ ká sìn ẹlòmíì kò yẹ ká gbára lé ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala níbi tí ah, Allah subhanahu wa ta'ala ti sọ pé wala ta'du aynaka anhum turidu zinata al-hayati ad-dunya Allah subhanahu wa ta'ala sọ pé mọ́ ṣe gúnrí kò lọ́dọ̀ àwọn yìí tó ma wá wáyé lọ afáwa Abdullah ibn Abbas ó ní la tujawiz la tujawizhum ila ghayrihim mọ́ ṣe kò lọ́dọ̀ wọn wẹ́lù ní lọ ìtumẹ̀ náà ní pé kọmọ wẹ́lù ní tó fi jarọ wọn inú àwọn èèyàn tó lówó lọ́wọ́ inú àwọn èèyàn tó nípò ẹ́n lọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala sọ pé wala tuti'i man asfalna qalbahu an dhikrina náà وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ náà òun bí òun òun kọ́ ìrójú kò níbi ẹ̀sìn wà ìbáadàtì rọ́bí bìtúnìyà ó kọ́ ìrójú pẹ̀lú ayé ó wá kọ́ ìrójú yìí àìrójú àìráyè pẹ̀lú ayé ó gbé kò níbi ẹ̀sìn ọlọ́run bá àti jọ́sìn fún ọlọ́run bá afáwà abdullahi bin abbas sọ pé ìtọ́lọ́run níbẹ̀ yẹn ni ó ní wà káà ní àmúrú fúrùtọ́ àìmẹ́lùú àfáàlùú sẹ́fà àwọn iṣẹ́ ìgbésẹ̀ ẹ́ ó ti sọnù ó ti ráre a orú àwọn ẹni bẹ́ẹ̀ má ṣe tẹ̀lé wọn kìí ṣe àwọn èèyàn lè yán mọ́ nífẹ̀ẹ́ àti tẹ̀lé ìlànà wọn eléyìí nìkan tí Allah subhanahu wa ta'ala ń sọ fún wa Allah subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú níbi áyà tí ó tẹ̀lé آه. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعددنا للظالمين نارا أحاط بهم سرادقها وقل الحق من ربكم مَنْ شاء فليؤمن ومن شاء ta'ala ó ní ìrí ànábì sọ òdodo òdodo tí Allah subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ sí ìrí ànábì ìrẹni ọ̀sọ́ sọ fún wa pẹ̀lú pé àwọn tí wọ́n ń wá kí ìrí ànábì kò fi àwọn olùgbàgbọ́ òdodo lẹ̀ àwọn tí wọ́n ń wá kí ìrí ànábì kókó lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù kọmọbọ̀ ajọ́yìn àwọn olówó àwọn onípò ẹ́ sọ fún wọn pé òdodo ni ó bá wọn sọ tẹ́rígbólóhùn òdodo ni ó bá wọn sọ yìí eléyìí náà gbogbo àwa tá bá ní àǹfààní láti báwọn èèyàn lò ẹjá bọ́yá kódà pé dérí àfá àwọn ẹlòmí ń bá àwọn àfá mi lò láwùjọ wá ń bíbà yìí ẹ́n wọ́n bá wọn lò níbálò nìfá wọ́n fi nìfá kú bá wọn lò ọ̀tọ́ ní tí wọ́n sọ lẹ́yìn àwọn èèyàn ọ̀tọ́ ní tí wọ́n ma sọ lójú wọn ó wá mi kọjọ pápá ní fún àwọn wọn ẹ́n àwọn mọ́ tí ó lọ àwọn ẹ̀yìn rẹ̀ pẹ̀lú àwọn bí i kí wọ́n dẹ̀ ti yí òdúdó lágbòdá ní nípasẹ̀ àfáà mi àbí tó náà tí wá ìrújú ni níbi kí ọmọ tí wọ́n fi àfáàtà kí ti pẹ̀lú ẹ̀pọ̀ tó ápọ́dà tó ẹ̀kẹ́ báyìí pẹ̀lú ẹ̀rí báyìí àbáwọn tẹ́tẹ́ ti sọ báyìí àrífíyàn fún ìfìdẹ̀ǹdẹ̀ níbẹ̀yẹn délé ìlọ ìrànlọ́wọ́ tàà ṣe fún àwọn àfáwà náà orú ìrànlọ́wọ́ tàà lè ṣe fáwọn àfáwà lélẹ́yìí àmọ́ ká ń rí ọ̀nà ńlẹ̀ báyìí kápọ̀ máa rìn bẹ́ kádẹ̀ tó máa dìfẹ́ndì ẹ̀ kásùn máa pèsè síbẹ̀ kásùn máa wá ọ̀rọ̀ bẹ́rẹ́ fún gbogbo nílà ká ìfẹ́ ń gbọ́ òdodo tó nímọ̀ sí kejì yóò máa inú tó wá tó máa kọ́ níbi ayà yìí náà ní pé ìsọ òdodo tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba yìí á ti rí ìṣe pàtàkì lọ́lọ́sọ pé fọmọ̀nṣá àfàdé òmìn fọmọ̀nṣá àfàdé subhanahu wa ta'ala ó jẹ́ kí ọmọ ìyá níbi pé òdodo tó wá lọ́dọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ mọ̀ sọ má gbọ́rọ̀ sáwọn ilé ìlẹ́nu ọlọ́run ti rí pé wọn lẹ́sìn sí tẹ bá lẹ́sìn sí kìí sí condition tẹ́ fà níbi sí ni gbogbo àfá tí olówó náà bá ń gbé sí condition hmm? tó bá tẹ̀fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́mọ̀ sọ báyìí mọ́mọ̀ sí báyìí ó tẹ́ ń gbódúdú làbá ń sọ àti rúrú tí ti dictate pápá ìta mọ́mọ̀ dápa àwọn oníṣòfin má ok gbó làwọn èèyàn tó wà ní sófin mọ̀ pé àwọn ni ọ̀rọ̀ yìí bá wí wọ́n ti dápọ̀ ìhwání má ìhwání mùsùlùmí wọ́n ti dápọ̀ tẹ̀blígì má jẹ́máàtì tẹ̀blígì wà dáa ẹni tí bá rẹ̀ sí ọlọ́run bá lóògbé lájẹ́ ó kún bí olówó ní pípẹ̀ wá kí ní kẹ́yìn ò náwó kì í sọ̀rọ̀ ọlọ́run bá jẹ́ ń kà yóò jẹ́ kó yé olówó ìṣẹ́ ọlọ́run bá lásùnmọ́nà alágbé kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yóò ṣe wí torí tọ́lọ́run òun náà yóò tún wí torí kí wọ́n lè dá eléyìí nínú nǹkan tí a tún ti mẹ́rù yìí àmọ́ o tó bá kànràn káwó òdòdó tẹ́nìkan bá ní pé ah, ẹ́fò òdòdó lẹ̀ ní ti mọ́ni a sọ pé tàmàlìṣà àfàdíyà mẹ́rin wọn mẹ́ṣà àfàdíyà tọ́ Bàbá Allah subhanahu wa ta'ala ala jẹ́ kún ó ma wa wípé ilé anẹ́bì máa sọ ọkùnrin àhàkù min rabbikum ní tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìgbòdó ọba ni máa sọ sọ pé alhàkù min rabbikum ọba nílò òdòdó yìí ti wá kìí ṣe sí ni alhaku min rabbikum òdodo yìí àtọ̀dọ́lúwa ní ọmọ iṣẹ́ àkàlùyò ní ẹni ó bá wá wù kó tẹ̀lé òdodo yẹn ẹ́n wà mọ̀ iṣẹ́ àkàlùyàpọ̀ ẹni ó bá wù kó ṣe kèfèrí eléyìí di tàbí ìdẹ́rùbà ní níjọ́ ní ah, ó lè ṣe ó lè yọpa burú lólóhun fẹ́ ṣe torípé ó ti òun náà sì mọ̀ ara ń tọ́lọ̀ wọn bá sọ mí báyìí ẹni bá wù kó gbàgbọ́ so ẹni bá wù wọ́n ẹ̀ tètè rí lọ́lọ́gbẹ̀ pé iná àdẹ́gbẹ̀ lè sọ̀lì nínà náà ní àhátọ̀ bí ní ìṣòro ọdún ha Allah subhanahu wa ta'ala ọwá ní òun pèsè iná tí ó rọ kìríká àwọn kèfèrí wọ́n sọ pé sọ̀rọ̀ ọ̀dìkú ha ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n sọ pé fẹ́ǹsì kan ní lára náà àwọn pé omi ni ó ní ọlọ́run fi yí àwọn ọmọ náà ṣe ń àwọn tí bá ń ọba tó tó lórí ara tí ó ti fẹ̀sẹ̀ fún ní pé àdìjàzá òní ìdíjẹ̀ láàmàlẹ̀ ẹ̀yìn náà máa ń fi ọ̀tẹ̀ àti ìdáwà alálẹ̀ fáwọn tí ń ṣe lọ́wọ́n ọba lódodo ẹ̀yìn náà máa ń ṣe láyé á ah, kí mẹ́nà wá rọ kíríkà ọlọ́run bá wá sọ ìfẹ́ sí ní tí ó mọ̀ bá yí nínú náà Allah subhanahu wa ta'ala ọwá sọ pé wọ́n yẹ tẹ̀bíẹ̀tù yóò bí máa ń kẹlmùhù lè yẹ ṣe lùjú dípa ṣàrọ́bù wa sa'at murtafaqa وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ fúyí wa gbé àwọn ọmọ náà nígbàtí wọ́n bá wọ́ná àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala asánú rẹ̀ á ti bẹ́ẹ̀ kọjọ jáde kó sànú wa kó mọ́ kàwà fún ẹni jọ wọ náà kọ́lọ̀mù mẹ́jà tọ́ wò ìdèlé fáàmà bó ṣe rí àbẹ̀lọ́bà lásùhánà dára gbogbo ìjọsìn tá à ń ṣe kọ́lọ̀mù àkọ́ gbà ní ìjọsìn fún wa gbogbo tí wọ́n ṣe láti lẹ́tọ̀ sáti jẹ́ náà ọlọ́run ọba ní ọ̀rọ̀ sọ́nù sẹ́ǹsì kọ́lọ̀mù tá à ń ṣe fún wa ní ó ṣe tó fi awọ náà ní ọ̀rọ̀ sọ́nù sẹ́ǹsì mẹ́ta sọ wa mẹ́kún rẹ̀

yóò mú ní máa bẹ̀bẹ̀ fún bá a ní di nǹkan tí ó gbà wá lẹ́kú níbi ìyà yìí so ẹni tí náà jó yọmọ owó ni bẹ́ẹ̀ náà lọ́mọ náà yóò ti máa sásàálà gbàgbé nínú náà láyà mú tó fi há wà láyà wọn ò ní sẹ̀ yùgọ́ọ̀tò lè máa ń ka ìlú ọlọ́run ní tí wọ́n bá wá ń wá ìrànlọ́wọ́ pé ẹ fún wa ẹ̀ẹ́dẹ̀ ẹ̀dẹ́ ká tẹ́sí omi òǹgbẹ́gbẹ́ ọlọ́run ní yùgọ́ọ̀tò afúnwa sì máa ń omi kan ọlọ́run wá fẹ́ sàpèjú omi yẹn bóòlù ṣeré ó ní ka ìlú mọ́gùn nìyí bóò ni àwọn onímọ̀ ṣe tú afáwa abdullahi bin abbas rọ̀dọ́lá ó ní alikoho máa ń gbọ̀rí ó ní omi tó lágbára omi tó kíní lítlú darbelze ó dà gẹ́gẹ́ bí òróró òróró tí wọ́n ti dá òróró tí wọ́n ti dá tó ti gbóná tó bá tàlé ní láì tó jó ní jókújó ó ní ìtọ́lọ́run owó fún wọn nìyẹn òun náà ni múhùn olómi kan á fún olómi kan ọlọ́run ní kàlì múhùn láfá àbúlábùnà bá ti sọ pé yóò róró tí wọ́n ti gbà yán tó ẹ́kù kò sí tó gbóná tó wọ́n láyé òun ni wọ́n fún wọn ìgbé fún tó mọ́ fún bẹ́ẹ̀ mujahid ó ní kalimuhu ni bẹ́ẹ̀ adam walqay ó dà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ àti ebi lómi yóò ṣe rí ẹ̀mọ̀ pé tẹ́ẹ̀ máa ń wo ẹ̀jẹ̀ àbí àti ebi àbí ọmọ dà pọ̀ ẹ̀mọ̀ pé kò ní wúyàn ó ní bí àwọ̀ onúwọ̀ ẹ̀jẹ̀ bí oyún oyún oyún àtẹ̀jẹ̀ ẹ̀mọ̀ pé tẹ́ẹ̀ gbogbo máa ń yìn bẹ́jẹ́ ti máa jáde ní bí funfun náà tó máa jáde lẹ̀ bí ojú rẹ̀ ṣe rí nìyẹn àfá mùjáhì ó ní ìdọ́lọ́wọ́ bó fún wa nìyàn ìkọ̀ọ̀mà ó ní wọ̀ṣẹ́ olẹ́bìn káha harruhu òun ní nǹkan tó gbóná jù kalimuhun ìdọ́lọ́wọ́ bó fún àwọn ọmọ náà mú nígbà bá ń bèèrè pé àgbẹ́ ń gbà wọn ẹfà wọn ọlọ́nìlú wọ́ọ̀tù bì máa ń kalimuhun ọlọ́lá fún wọn ní láwọn onímọ̀ wá ń tún ẹ́ ikrọ́mà ó tún pé wọ̀ṣẹ́ lẹ́bí níta àbò òun ní ìtọ́tẹ́ fún gbórójù ẹ̀rí bí ẹni àkọ́kọ́ ṣe ṣàlàyé ẹ̀ òun ẹni àfáà fìlàbìnà bá ẹni kejì òjá ìjẹ́ gbogbo ìtàlàyé ìsìkọ́mà ẹgbàwọn ẹ̀sì ìtàlàyé ipò òun nìkan tó gbóná jù ẹlòmínà tó sọ pé wà fún ìṣẹ́ òdí òun gbogbo nǹkan tí bá ti máa mẹ́yìn

bóòdì wá yọ nígbà tó wá yọ ní ẹ́ ọwá sọ pé haada ashbaha shay'in bil muhun ó ní nǹkan yìí jọ muhun dàbí orúwọ́ ẹ̀tọ́lọ́ ọba lò wípé tọ́mọ náà táwọn ọmọ náà wọ́n yẹ sẹ̀rí ìfẹ́ ìbọ́ tó lè mọ́ nǹkan muhun ọlọ́run ní táwọn ọmọ náà bá túgbẹ́ bá ń bẹ wọ́n nínú mẹ́sí ọwọ́ ẹ̀tọ́ ọlọ́run fún wa fún wa lómi ọlọ́run ní yúgọ́ ọ̀gbọ̀n bí máa ń ọlọ́run lá fún wọn lómi àmúmi tá fún wọn kàlùmúhùn omi tó jọ pé ojú àárí oyún àwọn onúwẹ̀jẹ̀ yẹn tó gbóná nǹkan tó gbóná jù ẹ́ yóò wá dájú nǹkan tó nǹkan dídì ní tàwa mẹ́ta yọ́ bí yi. ni ẹ wá ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí dọ̀há onímọ̀rù jahannam aswad wáyé sàúdá ó ní omi jahannama omi dúdú ni wáyé sàúdá jahannama nǹkan dúdú ni ẹ̀wádí àfá Abdullahi àfá wa Ibn Kathir ìmọ̀kùnbá ọ̀dáadà kọlọ̀bà kọjọkọba kẹwọn al-Hafiz al-Jalil mufassir ìmọ̀kùnbá mufassir al-Kabir onítẹ̀fsírí ńlá ni níbi tẹ̀fsírí wọn àwọn sọ́làyé pé wa hadhihi al-aqwal laysa shay'an minha yanfi al gbogbo ọ̀rọ̀ táa sọ yìí pátá kò sí kan tó tako kan lẹ̀ ọ̀kankan tako kan tàbí gbogbo ọ̀rọ̀ táwọn onímọ̀ tẹ̀síri sọ bóyí tí a fáwa àbìlábìnà bá sọ ní pé omi tí wọ́n fáwọn ọmọ nígbà bá béèrè omi yóò gbóná bí òróró ni Ah, àdírí tí mò jáìdù sọ wípé yóò dàbí àwọn olúwẹ́jẹ̀ eh, ètútú tí ń tú lára egbò àtẹ̀jẹ̀ àbí tí kọ́mọ̀ sọ wípé yóò nǹkan tó gbóná jù ní àbí tí afáwà Abdullah bin Mas'ud tó fi tú nípa pé nǹkan tí ó dì

Ibn Kathir rahimahullah ó ní múhùlì yìí gbónáhùn tọ́lọ́ ní omi tápọ̀mọ̀ náà mú yóò dàbí múhùlì òun ló kó gbogbo òrùn ìtàṣọ̀ yìí sínú fàwúwa aswadu mumkin ó jẹ́ nǹkan tó dúdú tí ó rú yọ̀dá gọ̀lìr tó lé ààrùn tó gbóná gan torí ìdí ilé ìlọ́lọ́ sọ pé yẹ́ṣù ìlúwòjú tí ọmọ iná bá fẹ́ wò ó pé kí lòun fẹ́ mú yìí yéṣù ìlúwìdú gbogbo ẹran tó wà lójú rẹ̀ ni ó jábọ́ sí inú omi náà ọlọ́ọ̀bá Allah subhanahu wa pé wọ́n yẹ̀ sẹ̀fíìsì ògbọ́ọ̀tù ìmọ̀ ìǹtẹ̀gbọ̀n Ah, Allah subhanahu wa ta'ala ló ti dára pé omi yìí ni iṣẹ́ tí ó máa ṣe nìyẹn torí fún gbóná ní ẹgbẹ́ tí ẹ bá gbọ́n tó gbóná jọ ní tí ìtì ẹ bá búrìyàn ah, ojú gan kọ̀kọ́ gbóná yóò kájú kò mẹ́ kèsí kanyàn tí dẹ̀ ń ṣiṣẹ́ tó báyìí báwo ni nújọ́ wà wọ́ ni Allah subhanahu ní fi sọ fún wa nínú ayà mi nígbà pé wàsúùkù máa àyà ni wàsúùkù máa àyà hàmínà fàkọ́pàá ààrùn وكلوا ما ألهيهم فقطع Ọlọ́ba Allah Subhanahu wa ta'ala ń gbé súùkù máa ẹ́ wọ́n fún wọn lómi ìkẹmú ẹ́ hàmìmàn máa àni hàmìmàn omi tó gbóná pàkọ́ta àmàrùn ló dẹ̀ ìfún wa. Subhanallah, Abdullahi Allah Subhanahu wa kọjọ jáde kí ó sọ akú nínú yàná a iná ò dáa lọ́lọ́ọ̀bà lásánátàlá ló fi sọ wa lára fún gbogbo iṣẹ́ tó lè gbéyànwọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó lè gbéyànwọ́ káwa náà lẹ́ sọ́ra fún bẹ́ eléyìí nìkan tí ó ṣe pàtàkì eléyìí ni um, ń bẹ nínú ẹgbàwá ike àdùmáàmà rọ̀jọ́lá àìyàn ó ní àníbà Muhammad sallallahu alaihi wasallam ike wà yóò sọ mímá ìsọ̀dídì yàtàjárọ̀ òhù ike ọlọ́ni ni a fún wọn lómi kan mú omi yìí tí wọ́n bá mú à yóò dàmù wọn wọ́n ni kọ́ tí ọba súnmú mi yá ah, yóò kórìíra rẹ̀ fẹ́ìdà kórìíra nínú ihu ṣẹ́gbùgbà òjò tí a bá súnmù dandamá yóò kọ́kọ́ já gbogbo ojú rẹ̀ báyìí yọ́ rẹ̀ síbẹ̀ ni wákan àti fòròwáàtú rásì gbogbo wájú orí rẹ̀ ajásínú mi yẹni fẹ́ìdà ṣẹ́rìlá ọ̀tà àmáhù bọ́ bá mú mẹ́ yóò já ìfọn rẹ̀ ni ọlọ́bàá Allah subhanahu wa ta'ala ó sọ pé وإن يستغيث يغاث بماء كلمه ليشوي الوجوه مثل الشراب وساءت مرتفقة وإن يستغيث بماء كالمهل ليشوي الوجوه الشراب insha Allah ta'ala ibi tí a jù sí ní èmi ni lágbára ọlọ́run ọba a máa tẹ̀síwájú tó bá jù ní ọba àbẹ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala èyí tí a gbọ́ yìí àti tí a sọ yìí ọlọ́nlọ́ ní pẹ̀lú ayọ̀ àti àláti ara àti iṣẹ́ tí ọlọ́run ọbọ́ tẹ́wọ́gbà gbogbo tàbá ti ní pátá nǹkọlọ́mbà kó gbà ní jọsìn fún wa gbogbo tàbá ti tí wọ́n ti máa pẹ̀ tẹ́lẹ̀ fún wa kọlọ̀kọ́sọ́ wa kó mẹ́ àbẹ̀lọ́bàbá subhanahu wa ta'ala gbogbo mùsùlùmí káàkiri àgbáńláyé àbẹ̀lọ́bà fún kọlọ̀bà kọjọ́ kọba ṣe rọrùn fún wa àbẹ̀lọ́bàbá subhanahu wa ta'ala gbogbo mùsùlùmí tára ní kọlọ̀bà